تقذفونا بالشذوذ فإننا سينا على نهج الخليل محمد ولكل قول نستدل بآية وعلى مكرونة بكريمة نهتدي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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni wípé a jẹ́ mùsùlùmí àwa bẹ̀ lọ́wọ́ ọba fún oore náà kí ọlọ́run ọba kí ó má gbà ní ọwọ́ wa ọlọ́run kó pa wá ní ẹni tí a jẹ́ mùsùlùmí ọlọ́run á jẹ́ kí oore náà kó wúlò fún wa nínú sàárè kọ́lọ́n jẹ́ kí oore náà kó wúlò fún wa ní gbangba ta alikiyama kọ́lọ́n jẹ́ kí oore náà kó tún gbé wa wọ inú àlìjánná gbogbo àwọn ìdẹ̀kùn bẹ́ẹ̀ kọ́lọ́n kó wa ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. àwọn oore tó kù gbogbo ẹ̀pátá yányán òun náà ni atúndúpẹ́ rẹ̀ fún ọlọ́run àwọn tí a ṣàdáyẹn rí bẹ́ẹ̀ òun náà ni pé ọlọ́run fún wa ní àlàáfíà àlékún àlàáfíà kọ́lọ́n kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run fi agbègbè wa tí a wà ń bẹ́ẹ̀ ọlọ́run fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ ọlọ́run má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò níbẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run bá kí ó tún bá wa ṣe sí agbègbè yìí gbogbo àwọn ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn wá gbà náà ìbára wa sọ̀rọ̀ yìí abára wa sọ ní àná a bẹ̀rẹ̀ láti ibi súrọ́tù tọ́ a Quran twenty. òun níbi tí a ti ṣe tẹ̀síìrì fún wa ní àná gẹ́gẹ́ bí a ti máa ń ṣe náà ni pé tẹ̀síìrì tí a bá ṣe lánàá a kà á yà rẹ̀ a sọ ìtumọ̀ rẹ̀ kó di pé a máa bá tẹ̀síìrì títí òní lọ. ní àyà 99 ọlọ́run bá ń sọ fún wa níbẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ذلك نقص عليك من أنباء ما قد سبق ọlọ́run ọba tí ọlọ́run rẹ̀ ga ó ti sọ ìtàn fún wa nípa ìtàn Musa nípa díẹ̀ nínú ìgbésí ayé Musa pẹ̀lú Fáráò àti àwọn tó ń jẹ́ àwọn Banu Israel ọwọ́ parí ìtàn náà ọlọ́run ní kàdálíkà ọlọ́run gẹ́gẹ́ bí a ti sọ ìtàn Musa fún ọ àti àwọn nǹkan tó sopọ̀ mọ́ Musa ọlọ́run ní nàkúso àlẹ́yíká. sọ àlẹ́yíká mi ní àgbà ìlà pẹ̀lú sábàpọ̀. ọlọ́run ní àwa máa sọ ìtàn fún ọ a máa sọ díẹ̀ fún ọ àti fún wa mi tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ni pé díẹ̀ a máa sọ díẹ̀ fún ẹ nípa ọ̀rọ̀ àwọn nǹkan tó ti ṣáájú lọ a máa sọ díẹ̀ fún ọ níbẹ̀ ọlọ́run bó lè sọ gbogbo nǹkan fún wa tán nípa nǹkan tó ti ṣáájú lọ ṣùgbọ́n èyí tí ó bá wúlò fún wa lọ́lọ́run bó sọ fún wa èyí tí ó bá ti sọ fún wa yẹn àtúbọ̀dọ̀ máa sọ pé àṣàfẹ́ mà dandan sọ èyí tó bá sọ fún wa náà nìkan ló jẹ́ òdodo èyí tó bá ti yàtọ̀ sí irọ́ ni ó máa jẹ́ ọlọ́run ni a tún máa sọ ìtàn torí pé ìtàn máa ń wúlò ṣùgbọ́n ìtàn tó ń bẹ nínú kùránì ó fi di alukùránì kẹrin mo fi múlẹ̀ ó dẹ̀ fi nùbú wà ìjánu bí ànábì òfin múlẹ̀ náà. Wàlúwà àtẹ́yìnà kánú ìyàgbọ́n náà lókè ọ̀rọ̀. Ọlọ́run wà kọ́ ní àtẹ̀yìnà kà ọlọ́run a ti mú wá fún wa ànábì látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba díkìrọ̀ a sọ fún wa pé kùránì ń jẹ́ díkìrọ̀ lánàá a lè ṣàlàyé fún wa pé tó fi ń jẹ́ díkírọ́ òun náà ní wípé ó ní àwọn nǹkan tí ọlọ́run ọba ní kó wá mẹ́ńṣàn fún wa àwọn nǹkan tí Kùránì wá mẹ́ńṣàn fún wa yìí òun náà ní fi ń jẹ́ díkírọ́ ìkan nínú ẹ̀ ní ìtàn àwọn tó ti ṣáájú lọ Kùránì ló ń ṣàlàyé ẹ̀ fún wa ìkejì yìí gbogbo ìdájọ́ tí a máa lò nínú ẹ̀sìn látòkè tó fi délẹ̀ kùránì òun náà ni ó máa ṣàlàyé gbogbo ìdájọ́ pátáyányá tá a máa lò òfin tọ́lọ́wọ́n ọba gbé kalẹ̀ fún wa kùránì ni ó máa ṣàlàyé ẹ̀ fún wa gbogbo nǹkan tó jẹ́ wípé yóò máa ṣẹlẹ̀ títítítítí tá a bá kúrò láyé tí ó fi ti jẹ́ àádínú àlìjánná gbogbo tí ó ṣẹlẹ̀ pátáyányá kùránì náà ni yóò ṣe àlàyé gbogbo eléyìí fún wa ara nǹkan tí kùránì fi ń jẹ́ díkírọ́ nìyẹn náà. من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا kùránì yìí ẹni tó bá wá jẹ́ pé kò wá gba kùránì yìí tó sẹ́rí kúrò bẹ́ẹ̀ ìtàn tó mú wá ó pè é rọ́ àwọn òfin tí kùránì gbé kalẹ̀ olóhùn ò tẹ̀lé àwọn tọ́lọ́wọ́ tí kùránì sọ pé yóò ṣẹlẹ̀ sọ́mọ ènìyàn lẹ́yìn ìgbà tó bá kú tán olóhùn ọ̀gbà àtàwọn nǹkan míì náà tó bá wá sọ pé òun ò tẹ̀lé kùránì kò ní gbàgbọ́ sí kùránì ní tí kùránì mú wa kò lò ó fa iná òun lọ. ìlànà òun yóò hàn mí lè yá ọmọ òkè àmà tí ò zẹrọ. ọlọ́run ni ẹrù tó bá dijọ́ gbé kìámà ẹrù tí ó rù rẹ̀ ọlọ́run ló sọ di ẹrù ẹrù yẹn yóò wà gbé sórí tí ó wà rù so ẹni tó bá ti jẹ́ ọmọ náà ẹrù tí ó máa wà lórí ẹ̀ tí ò ní sọ̀kalẹ̀ kúrò lórí ẹ̀ rárá òun náà ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátáyáyá ọlọ́run bó sọ di ẹrù yóò sọ di ẹrù tó lágbára ọlọ́run sọ di heavy load yóò wà gbé sórí kò dẹ̀ ní kúrò lórí ẹ̀ rárá ọlọ́run yóò gbé sí orí tó bá ti jẹ́ gbé dàlùkìyàmà wíìzì ẹrù ẹ̀ṣẹ̀ ńlá nàmú. خالدين فيه وساء لهم يوم القيامة حملا. ọlọ́run ní gbogbo àwọn èèyàn yìí tí wọ́n jẹ́ tí ó gba kùránì gbọ́ gbogbo wọn pátáyáyá khalidina fihi wọ́n máa bẹ gbére ní níbi máa gbé ẹrù yẹn sórí wọ́n máa bẹ gbére ńbẹ̀ ni so ìmáa gbẹ́rù yẹn sórí wọ́n máa bẹ gbére ńbẹ̀ ni. So, so kì í gbígbá wọn wà sọ wọn kankan náà. Wàsá aláwọ̀ ìyáwó àmàtì Ọlọ́run wa ni ẹrù o ẹrù tó burú ni tó máa jẹ́ ti àwọn èèyàn yìí tó bá di jọ́ gbé dàkíyàmá náà. Yàrá yóò fa òkè sóró. Ọlọ́ba wa sọ bí ìgbéǹde yóò ti bẹ̀rẹ̀. Ọlọ́ni ìgbéǹde ó máa bẹ̀rẹ̀ yawma yunfaku fi sur ọjọ́ tó jẹ́ wípé Israfil ọlọ́run ọba máa pa láṣẹ pé kó fọn nǹkan sínú ìwo fèrè yìí ló ń bọ̀ wá fún aṣọ fún agbẹ́fèrè méjì ni ṣùgbọ́n eléyìí ó rì fà lọ síbi ìfọ̀nfèrè ẹlẹ́ẹ̀kejì èyí tí ó máa ṣe sábàbí táwọn ó máa bẹ̀rù lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀ tí gbogbo tí ń bẹ lórí rẹ̀ lẹ́yìn fi kú fèrè kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì náà ni nefcotil bath fèrè tí wọ́n fi gbé ẹnì kọ̀ọ̀kan dìde ọlọ́run nígbà tí Israfil ló bá fọ nǹkan sínú ìwo náà tí wọ́n sọ pé kí àwọn ènìyàn kí wọ́n máa dìde ọlọ́run ní kí ni wàá sẹ́nu. ṣòro mo jí mi ìnáwó náà ilẹ̀ ìzòro kan. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹni tí ò tẹ̀lé kúránì tọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ wọn lọ́wọ́lọ́wọ́ ọlọ́ni àwọn akólóró wọn jọ àwọn oníṣẹ́ ibi ọlọ́ni tá a bá wá kó wọn jọ zorikọ àwọ̀ tí ó wà lára wọn òun náà ni pé àwọ̀ eléérú ti gbé wọn dìde á ti máa a fi máa mọ̀ pé àwọn eléyìí iná lọ́rọ̀ wọn máa já sí òun náà ni pé zorikọ àárí àmì يتخافتون بينهم إن لبثتم إلا عشرا ọlọ́run ni wọ́n wàá jọ máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí wọ́n ń sọ láàrin ara wọn tẹ́nìkọ̀ọ̀kan ó máa sọ kálukú ó máa sọ tiẹ̀ àwọn kan ó sọ wípé ńlá bí sùn ńlá aṣọ gbogbo dáwọn lè láyé kò ju ọjọ́ mẹ́wàá lọ àsọ fún wa wípé kílẹ̀ tí wọ́n fi ń sọ̀rọ̀ yìí wọ́n rò pé téèyàn bá lọ́jọ́ mẹ́wàá èèyàn ó jẹ́ yí pé èèyàn lè fi ṣe excuse lọ́dọ̀ ọlọ́run pé ọjọ́ tí mo lò kéré ni ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run téèyàn bá bàlágà kọ́dà kọ́ jẹ́ pé ọjọ́ kan lèèyàn lò ọlọ́run bá máa kú èèyàn lórí so àwọn òbí dáhùn bá sọ pé ọjọ́ mẹ́wàá péré mo lò ọjọ́ mẹ́wàá péré mo lò so a máa jẹ́ pé ọlọ́run bó máa rí ní excuse fún wa wọ́n ní àwọn òlòjú ọjọ́ mẹ́wàá lọ náà. نحن ọlọ́run ní gbogbo nǹkan tí ẹnìkọ̀ọ̀kan wọn ń sọ kálukú ń sọ tiẹ̀ eléyìí náà ń sọ tiẹ̀ eléyìí náà ń sọ tiẹ̀ ọlọ́run gbogbo tí wọ́n ń sọ yẹn pátá yẹn kò sí ìta àmà bẹ́ẹ̀. ọlọ́run ní ẹni tó wá jẹ́ pé ẹni tó jẹ́ pé òun ló ṣe déédéé tọ̀rí kọ́tàn ní ìròrí ẹgbẹ́ pé olómù opinion tó jẹ́ pé òun déédéé jù nù wọn aṣọ fún pé bóyá ẹni right ni wọ́n sọ bẹ́ẹ̀ nítorí kí wọ́n lọ́wọ́ bó sọ báwọn náà ní pé nínú àwọn tó ti ṣáájú lọ tó lọ́wọ́ bá pa ta sọ fún anisọ́tù bá kọ́rọ̀ ìgbà tó náà fẹ́ sọ lọ́wọ́ bá béèrè lọ́wọ́ tó lọ́wọ́ bá pa gbára gbé dìde padà ó ní òun lo yahoo man àwùbá àdọ̀ yahoo so téèyàn bá jẹ́ pé wọ́n gbẹ̀yàn dìde ìjọ yẹ kó jáde lẹ́nu èèyàn tí ọlọ́run bá béèrè lọ́wọ́ èèyàn òun náà ni pé èèyàn ó sọ pé èèyàn olùjọ ọjọ́ kan lọ ni pẹ̀lú bẹ́ẹ̀rù tí ó máa ṣẹlẹ̀ níjọ́ gbé dàn kíámà gan àti ọlọ́run bá gbẹ̀yàn dìde ẹ tí ó kú ní ìsìn láì tó bá sùn ibùkún wọn má tètè sí kí wọ́n má tètè sí kó jẹ́ wípé ó tó bí ọjọ́ mẹ́wàá àbójú ó tó bí ọdún kan kí wọ́n tó sí bó ti kú yẹn tí wọ́n bá jí padà yóò rò pọ́n ṣẹ̀ṣẹ̀ sùn ní àná tó ń jí lónìí ni so ìgbàdá ẹ̀kọ́ sọ ìṣẹ́ pé kí ni ẹ̀kọ́ jẹ́ ọjọ́ kan náà ni so ìgbàdá ẹ̀kọ́ sọ ni pé bíbàdá báwọn kan sùn látànà táwọn ṣẹ̀ jí ní òní ló jẹ́ pé ọ̀rọ̀ títí ẹ̀ ló ṣe kí ni o ló pé dáadáa jù wọn ni ńlá bí stone. ńlá bí stone ọ̀la rẹ̀ ọmọ. wọ́n sọ wípé ńlá bí stone ńlá yẹn òní àwọn sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀ pé ẹ lójú ìlà yawman jù bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ nígbà tí wọ́n bá jọ ń sọ̀rọ̀ yẹn àwọn kan sọ pé ìlà bistum gbogbo yìí yóò lójú ìlà ashrod ọjọ́ mẹ́wàá lọ wọ́n wá sọ pé ẹ lójú ó náà wà lára wọn o ìlà yawman ọjọ́ kan lọ náà wọ́n ṣe àlùnàkà anìlìjìbáàlì wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ anìlìjìbáàlì nípa òkè. Okay so òkè tá a bá ti dìde lọ́gbẹ́ ní alikiyama báyìí òkè gbogbo ara àlájọ rí kọ́lọ́hún tó dájọ́ ń jọ́gbẹ́ ní alikiyama a máa rí òkè báyìí a bá òkè níbẹ̀ tí ó wà níbẹ̀ nígbà lọ́dọ̀ bá gbéra dìde àwọn ọ̀dọ́ kan wàá ṣẹlẹ̀ sí òkè àṣàlàyé ẹ̀ fún wa pé ìpele tí òkè máa gbà ní tí ó gbà kọjá ọlọ́run ọba ó jẹ́ kí òkè ọlọ́run ọba kò ní í ṣe lọ lẹ́mọ̀lẹ́mọ̀ lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba ó sọ òkè di yèèpẹ̀ èyí tó jẹ́ pé yóò dàgbà tí yẹn kó yèèpẹ̀ sórí ilẹ̀ lẹ̀ tí wá ń tí wá jẹ́ pé yèèpẹ̀ yẹn lè máa yẹ̀ dá lẹ̀ ọlọ́run ọba ó sọ òkè dàbẹ́ lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba ó ṣe òkè ní ìgbàlẹ́ pé atẹ́gùn ó máa fẹ́ gbogbo yèèpẹ̀ yóò wá máa fẹ́ lọ yóò máa fẹ́ lọ àrímọ́ rí yèèpẹ̀ yẹn mọ́ ẹlẹ́ẹ̀kẹrin onáà yóò máa dàbí ìgbà téèyàn ń wo àwọn nǹkan kan tí máa wà níbi tí rè tí ìmọ̀lẹ̀ bá wọlé láti inú ojú wíńdò àwọn kankan tí máa wà ń bẹ̀ á máa wo òkè bẹ́ẹ̀ lọ́ọ̀kan tá a bá débẹ̀ àní bá mọ́ tó bá di ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀nà ni pé gbogbo mi wà máa dán kò ní sí kòtò kò ní sí gegele ń bẹ̀ so ọlọ́wọ́ bá wá ń ṣàlàyé bíi pé wàá ṣe àlù nípa ní ti bá. wọ́n bọ̀ lọ́wọ́ rẹ nípa àwọn òkè فقل ينسفها ربي نسفا. sọ fún wa wípé ọlọ́run ọba ó máa wú òkè ó máa tú kù lára alẹ̀ ó máa tú kù bẹ̀tàn yányán so ìpele alákọ̀ọ́kọ́ àti ìpele ìgbẹ̀yìn olówó àánú sóra yìí náà. ọlọ́run bọ̀ wá sọ ààyè tó kéwàá yẹn ọlọ́run bọ̀ wá sọ di ilẹ̀ pẹrẹsẹ tó tẹ́ lọ náà ọlọ́run tí a bá débi ilẹ̀ ibi tó kéwà tẹ́tẹ́lẹ̀ látara fi ha ìwàjà kò ní sí kọ́nà ẹgbẹ́ mọ́ kò ní sí àwọn ibi tí ó lọ lẹ́lẹ̀ mọ́ níbẹ̀ wàlà àmùtà kò dẹ̀ ní síbi tí ó ga lóòkè kò ní sí níbẹ̀ mọ́ so ibi tí a bá tẹ̀síìrì dé ní àná ọ̀nà àlélẹ̀ so tẹ̀síìrì tó ní yóò bẹ̀rẹ̀ láti one hundred and eight ọ̀nà ni yóò ti bẹ̀rẹ̀ so ní sọ́ọ̀tù tọ́ akoran twenty náà bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم يومئذ يتبعون الداعي لا يعجل وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ شفاعة خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما فلا يخاف ظلما ولا عدما وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا ọlọ́run bá ti ọlá rẹ̀ ga ó ń bá wa sọ̀rọ̀ ní òní ọlọ́run oníyàwó ìdín ọjọ́ tí òkè. Okay tí ó máa di àwọn nǹkan tí a sọ yìí ìyẹn náà ni pé nígbà tí ọlọ́run ọba bá gbé wa dìde ìgbà tí ọlọ́run ọba bá ti gbé wa dìde ọ̀tọ́lá ọba ń sọ fún wa níbí òun náà nípa àwọn tí wọ́n jẹ́ àwọn tí ò tẹ̀lé Qur'an tí a wá ń pè wọ́n ní almujrimun ọlọ́run ọba sọ nǹkan tí ó máa ṣẹlẹ̀ nípa wọn Fún wa ọlọ́run tún sọ ìpele ẹlẹ́ẹ̀kejì nǹkan tí ó ṣẹlẹ̀ sí òkè ọlọ́run bá wá sọ ìpele ẹlẹ́ẹ̀kẹta èyí tó jẹ́ pé ó tún máa ṣẹlẹ̀ nígbà tó bá fan fèrè tá à ń pè ní nafukotuli bass ọlọ́run ọjọ́ tí wọ́n máa fan fèrè yìí ìyá ó ídí lè fi kọ́ fi sùn ìyẹn ni pé ọjọ́ tó jẹ́ wípé. nígbà tí wọ́n bá ti lọ fún nǹkan sínú ìwo ọlọ́run bá ní kí ló máa ṣẹlẹ̀ sí gbogbo ẹni tí wọ́n bá pè níjọ́ náà ọlọ́run ní yẹ tẹ̀lé òun náà. ọlọ́run ní yẹ tẹ̀lé òun náà dá ìyà gbogbo tí ń bẹ pátá yányán tọ́lọ́wọ́n ọba ti dá láti ìbẹ̀rẹ̀ tó fi dé òpin gbogbo wọn pátá yányán yàtẹ̀bẹ̀ òun dá ìyà ẹni tí ó pèpè náà ta pè ní Israfil pẹ̀lú bí àdìsí ti fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni tí ó pèpè náà òun náà ní Israfil òun ni ó fọ nǹkan sínú fèrè òun náà ni àdá ìyà yẹn ló lọ rí fáà lọ́ba yẹtẹ̀bìrúnà dá ìyà gbogbo nǹkan ni ó máa tẹ̀lé ẹni tó pèpè yẹn kò sẹ́ni tí ò ní dáhùn pẹ̀lú àánú ọlọ́run ló fi jẹ́ pé àánú ọlọ́run lórí gbogbo nǹkan pátá yẹn àṣẹ ọlọ́run ọba lórí gbogbo nǹkan pátá yẹn tọ́lá ọba bá fẹ́ kó jẹ́ pé gbogbo ayé máa tẹ̀lé àṣẹ ẹ̀hún ọlọ́run ọba kápá gbogbo ayé tẹ̀lé àṣẹ ẹ̀hún tí ò ní sí èméjì mẹ́ ọ̀rọ̀ òun náà ẹnì kọ̀ọ̀kan ó gbọ́ tá a fi dìde nínú sàárè tá a sì wá tẹ̀lé ọ̀rọ̀ náà lọ sí gbangba àta àlìkèámà tí ọlọ́run ọba ti fẹ́ dájọ́ tọ́lọ́run ọba ti fẹ́ sọ wípé ibi tí wọ́n gbà lónìí ibi tí wọ́n gbà lónìí kò á ní sẹ́nìkan tí ó wà sọ pé ah èmi ò dáhùn èmi ò dáhùn so gbogbo wa pátá yẹn yẹn òun náà ni a máa lọ bí tọ́lọ́run bá fẹ́ ká lọ láàmú tẹ̀lé ẹni tọ́lọ́run bá fẹ́ ká tẹ̀lé báwọn èèyàn bá tẹ tẹ̀lé àwọn òjíṣẹ́ tọ́lọ́run bá rán sí wọn ṣùgbọ́n eléyìí ọlọ́run bá ń sọ fún wa pé kò sí èméjì bẹ́ẹ̀ gbogbo apáta yẹn là á tẹ̀lé ìpèpè náà a sì lọ síbi àyè tí ọlọ́run bá ti kó wa jọ àní rẹ́ nìkan tí ó sọ pé ah, òun ò lọ́tò náà. làwọn ọjọ́ náà ọlọ́run wa ni la iwájà làwù so gánà ń pè ní iwáj gẹ́gẹ́ sọ fún wa náà òun náà ni pé la mẹ́là làwù so ẹni tó pèpè yìí kò ní sẹ́nìkan tí ó sẹ́rí wípé ìpèpè tó pèpè yìí ó èmi ò ní dánwọ́ lóhùn kò sẹ́ni náà tí ó sọ fún òun ìdánwọ́ tó pé àṣẹ ọlọ́run ló fi pèpè so àṣẹ ọlọ́run náà ni gbogbo wa ó fi lọ dá ìpèpè náà lóhùn èèyàn jẹ́ ní ire ni o èèyàn jẹ́ ní ibú ni o gbogbo wa náà la máa dá ìpèpè náà náà. Nígbà tí gbogbo wa bá ti wá wà ní ibi tọ́lọ́wọ́ ọba tó kó gbogbo wa sí tọ́lọ́wọ́ ọba ti fẹ́ ṣèdájọ́ wà kọ́ṣà àṣùwàtúlẹ̀ rahman gbogbo ohun tí máa jáde lẹ́nu ẹnì kọ̀ọ̀kan gbogbo ẹ̀ pátá yányán kọ́ṣà at gbogbo rẹ̀ ni ó dákẹ́ ẹnìkan kan ò rí lè sọ̀rọ̀ ọlọ́ni gbogbo wa bàbá yẹn ohun kọ́ṣà at ìmáàmà sakatat gbogbo rẹ̀ òun ni yóò dákẹ́ ọlọ́wọ́n sọ fún ànábì pé wàhálà falatẹ́sìmọ́. falatẹ́sìmọ́ ìlà hamza. ọlọ́ni falatẹ́sìmọ́ òun ìlà hamsa ọlọ́wọ́ sọ fún ànábì yìí pé tó o bá fẹ́ gbọ́ nǹkan kan níjọ́ náà o ò lè gbọ́ nǹkan kan ìlà hamsa àyàfi nǹkan tí ó kàn ọ́ra máa dún tí ó pamọ́ bí àwọn nǹkan wo bóyá èèyàn múfù tí a bá múfù nísìnyí báyìí ẹsẹ̀ yìí ó dùn bóyá èèyàn ara ṣe ara kàkan nínú bọ́dí èèyàn àwọn movement yẹn lásán òun nìkan ni ó jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé yóò ṣẹ̀kù ṣùgbọ́n ohun sísọ báyìí ohun báyìí jíjáde kò ní sí mọ́ kálukú ó dákẹ́ ni tí wọ́n pa lọ́lọ́ níbi tí ọlọ́run bá ti fẹ́ dájọ́ sọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú àyà yìí nígbà tí ọlọ́run bá bá gbé wa dìde ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbé òun náà ni wípé. gbogbo wa á dá fèrè tí wọ́n bá pè wá á dá lóhùn tàbá débi tí wọ́n ti fẹ́ dájọ́ gbogbo wọn dákẹ́ lọ ní ṣùgbọ́n tó ti bá ti dákẹ́ ọlọ́run ọba tí wà á dájọ́ ara yóò kàn fi wálẹ̀ ni tún padà máa sọ̀rọ̀ nígbà tó bá yá ṣùgbọ́n bá kọ́kọ́ débẹ̀ yẹn náà á kọ́kọ́ dákẹ́ ni nígbà kánrin sọ ìgbà náà làwọn kálukú tó yẹ tí wọ́n á máa sọ̀rọ̀ oríṣiríṣi àwọn àṣẹlẹ̀ tí wọ́n máa ń ṣàlàyé fún wa pé yóò ṣẹlẹ̀ ní gbangba àtàlìkè àmọ́ yóò wà máa ṣẹlẹ̀ àìmọye nǹkan ni yóò ṣẹlẹ̀ ní gbangba àtàlìkè àmọ́ so àìmọye nǹkan làwọn èèyàn máa sọ ní gbangba àtàlìkè àmọ́ so lókè àti kà fún wa pé ìgbà táwọn èèyàn bá ń dìde tí à ń kó wọn jọ tí wọ́n ń lọ tí wọ́n ti débi tí wọ́n ń lọ tó bá ti ń dìde lẹ́lẹ́ báyìí ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wọn ni pé àwọn olùjọ́jọ́ mẹ́wàá lọ àwọn olùjọ́jọ́ kan lọ wọ́n tá bá dé gbangba tá a lè kí á mọ̀ ní wọ́n ti fẹ́ dájọ́ báyìí kálukú dákẹ́ ni. lẹ́yìn ìgbà náà tó bá wọn bọ̀ bá tí ìwà wa dájọ́ yóò wá di nǹkan ló jẹ́ wípé kálukú ó tún máa sọ̀rọ̀ àwọn tí ó máa wá wíjà ni wá àwọn tí ó máa ọlọ́ba wa fẹ́ bọ́ sí ààyè ìpele míì nínú àwọn àpèlè tó máa ṣẹlẹ̀ níjọ́ gbèdé àkìyàmà kìí ṣe ojú ẹsẹ̀ ló máa ṣẹlẹ̀ eléyìí máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́run bàbá ti dájọ́ tó kìí ṣojú ẹsẹ̀ ọlọ́run ọba ó ti dájọ́ wípé àwọn tí ó máa lọ àlìjẹ́ náà ọlọ́run bó ti dájọ́ wọn àwọn tí ọ̀rọ̀ wọn máa já sínú iná ọlọ́run ọba ó ti dájọ́ wọn àwọn tí wọ́n sọ pé ọ̀rọ̀ wọn máa já sínú iná yìí ọlọ́run ọba yóò wá fi ṣàfá àlẹ̀ ọlọ́run ọba ó fi ṣàfá àlẹ̀ ìkíná ń pè ní ṣàfá à òun náà ni sísí pẹ̀ ọlọ́run ọba máa fi sísí pẹ̀ ọlọ́run ọba máa fi sílẹ̀. Si fún àwọn èèyàn kan tọ́rọ̀ wọn ti já sí iná ọlọ́run ọba wà fẹ́ kó jẹ́ wípé ìpẹ́ máa ṣẹlẹ̀ kọ́rọ̀ wọn mọ̀ bá já síná ọlọ́run bá ti parí àlámọ̀rí wọn wípé ẹ̀yin yé iná lẹ́ẹ̀ máa lọ ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run èyí tó yẹ pé àánú ọlọ́run ọba yìí olókọjá àbínú rẹ̀ àti láti lè ṣe àpọ́nlé fún àwọn mùsùlùmí táwọn ṣètò ọlọ́run ọba dáadáa àti pé láti lè jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn èèyàn tó jẹ́ yí pé nǹkan wọn kù díẹ̀ díẹ̀ níwájú ọlọ́run nǹkan wọn àwọn náà sin ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ó kù díẹ̀ èyí tó jẹ́ pé aburú wọn ó tẹ̀wọ̀n ju dáadáa wọn lọ ọlọ́run bó wà grant àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run àwọn tí wọ́n jẹ́ gbogbo mùmíní pátá yẹn lọ́dọ̀ kò tóbi délẹ̀ ọlọ́run ọba ò fún wọn láàyè láti ṣìpẹ̀ díẹ̀ nínú àwọn tó yẹ kí wọ́n ti fẹ́ já sí ọmọ àná lọ́lọ́run bá ń ṣàlàyé fún wa ń bí ọlọ́run wa ní ṣùgbọ́n o àṣàfà àtù ṣíṣìpẹ̀ yìí o ọlọ́run láàtàǹfà ọlọ́run kò lè ṣàǹfààní kankan náà. يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ẹ̀rí tí ṣàfáà tí ó bá ṣàǹfààní àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wọ́n ní tí ṣàfáà tó bá máa jẹ́ nǹkan tí ó ṣàǹfààní a máa rí nǹkan mẹ́ta tí ṣàfáà ó bá ṣàǹfààní. alákọ̀ọ́kọ́ òun náà ni wípé yídínú láì lè ṣáàfihàn ọlọ́run ọba ó máa yọ̀ǹda fún ẹni tí ó sì pẹ̀lú ẹni kò kàn lè jáde kó kàn sọ wípé ọlọ́run mo fẹ́ sí pẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ ìjọba ni kò jẹ́ kò bá jẹ́ àwọn màláíkà kò bá jẹ́ àwọn ànábí ọlọ́run kò bá jẹ́ mùsùlùmí tó sin ọlọ́run ọba dáadáa sọ ọlọ́run ọba ó ti ṣàlàyé fún wa ní àpọ̀lọpọ̀ àwọn inú súrà ọlọ́run wàkámú min malaki fi samawati wal ardi àìmọye àwọn màláìka tó jẹ́ pé wọ́n ń bẹ ní sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ ọlọ́run ní àwọn màláìka yìí wọn ò lè sí pẹ̀ ilà ìdìnnìlà ọ̀dọ́ ọlọ́run tó bá jẹ́ pé ẹni tó súnmọ́ ọlọ́run ọba ni wọ́n wọ́n ò lè sí pẹ̀ àti pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run so kò sẹ́ni kan tí ó sọ pé òun fẹ́ sí pẹ̀ tí ó wà ní pé òun àtọ́lọ́run bẹ́ẹ̀ àwọn súnmọ́ ọlọ́run àbí nǹkan kan wà láàrin àwọn àtọ́lọ́run bí àníbí ọlọ́run lòun àbí nǹkan kan lòun yóò wá sọ pé òun fẹ́ sí pẹ̀ gbogbo ẹni tí ó bá sí pẹ̀ pàtà yẹnyẹn ọlọ́ni sọ pé mo yọ̀ǹda fún ẹ sì pẹ̀ fún ẹni yìí ìwọ kọ́ ló sọ yìí pé mo fẹ́ sí pẹ̀ ẹjọ àbúrò mi lọ́nà ọmọ fẹ́ẹ́ sì pẹ̀ fún ẹ̀yìn kan kọ́kọ́ ló sọ bẹ́ẹ̀ pé ẹ̀gbọ́n mi ni mo fẹ́ẹ́ sì pẹ̀ fún bàbá mi ni mo fẹ́ẹ́ sì pẹ̀ fún ẹnì kankan ò lè sọ bẹ́ẹ̀ wájú ọlọ́run ọlọ́run ni ó yọ̀ǹda wípé ìwọ yóò wá sí pẹ̀ ọlọ́run yọ̀ǹda fún ọ ẹni tó sì pẹ̀ fún ọlọ́run ẹni tó fẹ́ sì pẹ̀ fún ni ọlọ́run ni ó yọ̀ǹda nàmbà wọn nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹni tí ó bá wá sípẹ̀ kò lè jẹ́ ẹni tọ́lọ́wọ́ bá òyọ́nú sí rídọ̀ lọ́ọ́ lè ṣáàfihàn ẹni tí ó bá sípẹ̀ ọlọ́run bó kọ́ ti yọ́nú sí náà pé ìwọ yóò ọmọ àlìjẹ́ náà ní ọ́ ìwọ yóò ẹni tèmi ní ọ́ ọlọ́run bọ̀ wá nílọ múnà àwọn kèfèrí pé mo fẹ́ràn rẹ òun náà tó jẹ́ kèfèrí so tẹ́lẹ̀ mi sọ wípé ìbánigàn àwọn ọlọ́run fẹ́ràn kèfèrí ọlọ́run fẹ́ràn kèfèrí o so ọlọ́run kì í fẹ́ràn kèfèrí kò sí tó lè ṣe láyé láyé tọ́lọ́ máa fi lè fẹ́ràn rẹ̀ kọ́lọ́ ohun tó lè fẹ́ràn èèyàn ṣẹ́tùlì ìmọ̀ọ́nì gbọ́dọ̀ wà ìgbàgbọ́ kọ́kọ́ wà náà so ẹni tí ọlọ́run ọba ọba ní kó wá sí pẹ̀ yóò jẹ́ ẹni tí ọlọ́run ọba yọ́nú sí ọlọ́run ọba ò lè lọ pẹ́ ẹni tí ò yọ́nú sí pé kó wá sí pẹ̀ ọlọ́run bò rí ọpẹ́ náà ẹ̀yin tó lọ́wọ́ bá yọ́nú sí òun lọ́wọ́ bá ó mú pé kó wá sípẹ̀ kódà àwọn tó jẹ́ wípé ọlọ́run ti ní pé kọ́ àwọn ó já sínú iná tí wọ́n fẹ́ sípẹ̀ fún ọlọ́run ọba ò lè sàwọn yẹn lẹ́ni tí ó sípẹ̀ fún yàn láíláí ẹni tí ó sípẹ̀ yóò ti jẹ́ pé ọlọ́run ọba ti gbà pé eléyìí ti ní àṣeyọrí lọ́dọ̀ ọ̀hún ló pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tó ṣáájú lọ wọ́n máa ń gbà wípé àwọn òòṣà àwọn tó bá ti jẹ́ ọgbẹ́ni àlìkìyámà àwọn ni wọ́n ó sì pẹ̀ fún àwọn ìyẹn ló fi jẹ́ pé ọlọ́run ọba máa ń lé ìpẹ̀ ṣíṣe pé àwọn eléyìí ò lè sì pẹ̀ fún yìí òòṣà ni ó wà á sì pẹ̀ fún yìí kí ló yẹ bí sì pẹ̀ fún yìí wọn ò lè sì pẹ̀ fún yìí láéláé torí pé kí ni o ẹni tí ó bá sì pẹ̀ yóò kọ́kọ́ páàsì níwájú ọlọ́run náà adẹ̀túrí àwọn èèyàn náà lónìí láwùjọ wa tá a wà lónìí náà èyí tó jẹ́ wípé bóyá wọ́n ní àwọn ìgbàgbọ́ sí àwọn èèyàn kan wọ́n ló ní ìgbàgbọ́ sí ṣéèkù kan ṣéèkù yẹn wàá sọ wípé ẹ má wọrí àtayé ni ó ti sọ fún wọn pé ẹ má wọrí sẹ́dọ̀wádìí jẹ́ gbẹ̀gbẹ̀ àríkè èmi màá gbé gbogbo yín mì màá gbé wọnú àlìjẹ náà àwọn ṣéèkù kan máa ń sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn àwọn ṣéèkù kan wọn a máa sọ bẹ́ẹ̀ fún àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n ó sọ wípé tó bá ti jẹ́ ògbé gbàlìkì ẹ fọkàn balẹ̀ ẹ máa ṣe tó bá wù yìí àwọn alágbà yìí tó bá ti jẹ́ gbàlìkì ẹ mọ̀ ẹni tó bá ń sọ wí eléyìí ó tan ara rẹ̀ jẹ ló kàn jẹ lójú oúnjẹ yẹn ni wọ́n ń dà láàmú olórí kọ́ máa sọ olùkọ́ tí ń sọ yẹn òun gángan ò lè sọ wípé. So òun gẹ́gẹ́ fún ara rẹ̀ kò lè sọ wípé òun wà náà tí ó sì gbẹ̀jọ́ gbé nàìjíríà mọ́ ẹnìkan ò lè jáde wípé òun o nínú àwọn tí ó sì pẹ̀lújọ́ gbé dàlkìámà òun lòun ẹ̀yìn ọgbọ̀n sọ bẹ́ẹ̀ ló jẹ́ pé òjìṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba grant ẹ̀ pé yóò sì pẹ̀ ṣùgbọ́n gbogbo bọ́lọ̀ tí wàá sọ pé yóò sì pẹ̀ yẹn òjìṣẹ́ ọlọ́run ọba ò rí láìlé lórí òṣìṣẹ́ ọlọ́run ọba ò wípé a kó wá máa sọ fún àwọn sọ̀hábà wípé ọlọ́run ti ní máa ṣìpẹ̀ gbogbo yìí pátá rẹ́rẹ́rẹ́ òun náà máa wá ṣìpẹ̀ ìjọba bá ló máa fún ànábì ọlọ́run ló máa fún ní makomun mahmud sọ ló fi jẹ́ pé bàtà bá pèrò tó gbólóhùn tí máa wáyé láti ọ̀dọ̀ àwa tá a bá gbọ́ ìrun pípè kò kí ń ṣe ẹni tó ń pè ìrun ni ó máa sọ ní gbólóhùn yẹn wọ́n ẹgbẹ́ ti máa wò yàn la sọ àlàúmà rọ́bà áàdì dá àwa ti tà àmà wàsọ̀lá tilẹ̀ kọ́ ìmà áàtì muhammad alwasila walfadila wàdárájà tàlọ́fẹ́ à sọ gbólóhùn tá a máa ń sọ yìí wàbáṣu makọ́mù mahmudan alẹ́dí wà tẹ́wò sọ gbọ́dọ̀ ìnákàlà tó kúlífù mi ad kan wọ́n gba ziyada yẹn wọlé àwọn kan ò gbà wọlé ṣùgbọ́n àfa àwọn àgbàdìmí báàs wọ́n ní ziyada tó makbúlà ni ziyada tí kí á gbà wọlé ni ẹni tó bá pè òun kọ́ ni ó sọ gbọ́dọ̀ yẹn àwọn tó bá gbọ́ ìrun àwọn ni wọ́n sọ so òṣèlú àbáwá ni ẹ ń bá tọrọ àdúrà ìfúnmi tó bá gbọ́ ìrun tó wá tọrọ àdúrà yìí fún mi ìtàdúrà yẹn kó sínú ó ti sọ pé pé kọ́lọ́wọ́n bó fún ànábì ní ìsìnpẹ́ ti wà ńbẹ̀ náà ọ̀wà ni alátìlà ń ṣàfà àti ìpẹ́ mi yóò máa di ẹ̀tọ́ fún ẹni bẹ́ẹ̀ ó tún ọbẹ̀ kẹ́ni ká tún máa bọ̀ ń tọrọ àdúrà ọlọ́run ti ọgbọ́n ti grant ẹ̀ ní nǹkan ó tún wá ní ká tún máa ṣe kí ni ká tún máa tọrọ ẹ̀ fún òun ní gbogbo ẹ̀yìn ìrun sọlọ́bi jẹ́ wípé ìsìpẹ̀ kò sí lọ́wọ́ ẹnì kankan ìtọ́lọ́wọ́ bá fi fún òjìṣẹ́ ọlọ́wọ́ ọba tó fi màláyé ni pé ọlọ́wọ́ bá ń ránṣẹ́ sí i ó bẹ̀ sí lẹ́nu ẹ̀sà òun náà bẹ̀ wá rí láìlè lórí kádọ́wà sọ pé ẹnìkan wà jáde bóyá onímọ̀ ni o bóyá pẹ̀lú rẹ̀ ní wàlíyé ọlọ́ni o yóò wá sáde fáwọn èèyàn kan pé ẹ sáà máa ṣe bó bá ti wù yín àwa yìí làá gbà yín tó bá dijọ́ gbé ìdàlùkẹ́ àmọ́ ẹ̀rọ so ìtànjẹ lásán ni ká mẹ́tẹ̀lé irú ìtànjẹ bẹ́ẹ̀ so ló jẹ́ pé májẹ̀mú tí a fi sìpẹ̀njọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama òun náà ni májẹ̀mú èyí tó jẹ́ wípé ọlọ́run ọba máa yan ẹni tí ó sìpẹ̀ ni ẹni tó lọ́run ọba ọba yàn kò lè sìpẹ̀ lẹ́yìn ọlọ́run ọba ó bẹ̀ sẹ́ni tó bá fẹ́ sìpẹ̀. Si yóò ṣẹlẹ̀ tọ́lọ́ ọlọ́run ọba ti yọ́nú sí tọ́lọ́ ọba ọba yọ́nú sí yàn láéláé kò ní sí pẹ́. májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹni tá a fẹ́ sí pẹ̀ fún ọlọ́run ọba ni yóò sọ pé ẹni tá a sì pẹ̀ fún ni. so rídọ̀lù lọ í nílùmọ̀ṣù fún ìlà ẹni tá a sì pẹ̀ fún ọlọ́run ni yóò sọ pé ẹni tá a fẹ́ sì pẹ̀ fún ni. torí pé ẹlòmíì aburú rẹ̀ ò ní jẹ́ kọ́lọ́ ọba ó lè ṣe ní ẹni tí wọ́n sì pẹ̀ fún. ìwọ wà ní wàá wò wípé à ó mà bí rẹ̀ àbọ̀ mà jẹ́ tó súnmọ́ àbọ̀ jẹ́ nǹkan kan kọ́ wa torí ẹ̀ sọ pé ẹ̀ tí mo fẹ́ sì pẹ̀ fún ni. ọlọ́run bò ní fẹ́ nìkan ẹ máa mú ẹ tó bá wù ẹ máa sì pẹ̀ fún. ọlọ́run ni ó sọ wípé ẹni tẹ́ sì pẹ̀ fún ni olùkọ́ ọlọ́run ọba náà ni ó tún sí kí ni o tá so àwọn mẹ́jẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ọlọ́run bó o dẹ̀ ní túùsì kèfèrí láéláé ẹni yẹn yóò ti wà nípò wípé ọlọ́run ti yọ́nú sí àwọn iṣẹ́ rẹ̀ kan ọlọ́run ti yọ́nú sí kí ni o àwọn iṣẹ́ rẹ̀ kan àwọn ibi tó kù díẹ̀ kù díẹ̀ lọ́lọ́run kan fẹ́ yanjú kó mẹ́ lóbi jẹ́ pé ẹni tó jẹ́ ọ̀nkú ànábì Abu Talib àwọn àfáàní nínú ṣàfáà tọ́lọ́ ọba grant ànábì tọ́lọ́ ọba ò lè ṣe fún ẹnì kankan tó jẹ́ kèfèrí òun náà ni pé ọlọ́run grant ànábì pé ẹni tó tọ́jú rẹ̀ tó jẹ́ àbú tọ́lì kèfèrí ló bá kú ṣùgbọ́n ọlọ́run ọba kan grant ànábì pé kíyà rẹ̀ ó lè bá a fẹ́lẹ́ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà òun ní èjì ẹni ẹgbẹ́ ìyá rẹ̀ máa kéré jù tó máa fẹ́lẹ́ jù níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà òṣìṣẹ́ ọlọ́run bá wá ní ní tí wọ́n ṣe fún un òun náà ni pé wọ́n ó wọ bàtà méjì fún tí ó jẹ́ bàtà aná wọ́n wà á gbé sínú omi kékeré kan tí ó jì nínú iná àti bàtà méjì iná àti omi kékeré yẹn ó gbé síbẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọpọlọ rẹ̀ yóò sì máa sọ látara nǹkan tí wọ́n ti síbẹ̀ fún un. so ìpẹ̀dánẹ́bí ṣe fún yìí ìpẹ́ pé kọ́lọ́wọ́ bó lè bá ṣe ta fúlífù àdáàbì fún ni ìyá yẹn ọlọ́wọ́ bá kàn bá ṣe ní fúfú yẹn ni so bẹ̀t kò sẹ́ kò á sí kẹfẹ́rí kan téèyàn ọba sọ̀rọ̀ pé ẹ ọlọ́run tó bàtẹ́ bá ń fi àjẹ́ bá ń ṣe yá rẹ̀ ní fúfú yẹn kò sí ẹ bá ti jẹ́ kẹfẹ́rí iwájú ọlọ́run kò sí ṣàfà àkànkàn fún un níwájú ọlọ́run so ọlọ́run bá ń ṣàlàyé fún wa níbi bíi ọ̀rọ̀ méjèèjì yìí òun náà ni àwọn májẹ̀mú méjèèjì òun náà méje méjì ti wà ń bì ọlọ́ni ìyá ọmọ ìdí. ọlọ́ni ọjọ́ tí a máa ṣèdájọ́ làtàǹfà ṣàfà àtù ọlọ́ni ìpè kò ní máa ṣàǹfààní ìlà mọ̀nà àdìlá lọ́wọ́ rahman. ẹni tí ó máa sì pẹ̀ òun náà ni ẹni tí ọlọ́run ọba ti ń ṣe ar tó bá yọ̀ǹda fún ìdínú ọlọ́run gbọ́dọ̀ kọ́ wa ọlọ́run ọba yóò wà fẹ́ni tí ó bá sì pẹ̀ náà. lẹ́yìn wá àgbà náà wọ́n rọ̀dí ọlọ́run ọba wa ní bẹ́ẹ̀ náà ni pé ẹni yìí rọ̀díyàláwù kọ́wùlán ọlọ́run ọba ó yọ́nú sí ọ̀rọ̀ tó fẹ́ sọ ọlọ́run ọba ni ó yọ̀ǹda fún pé kó sọ̀rọ̀ so láyàtàkàlàmùn ilà mani adìnnàláwù ilà mani adìnnàláwù rahman ẹnì kan ò ní sọ̀rọ̀ ọjọ́ gbèndé alikiyama inú ọlọ́run láfi máa sọ̀rọ̀ ẹnì kan sọ wípé ah, ọlọ́run mo fẹ́ sọ̀rọ̀ ọlọ́run yóò sọ pé ìwọ sọ̀rọ̀ ẹnìkan ò ní máa sọ pé òun fẹ́ sọ̀rọ̀ tó bá wọn kọ́ sọ̀rọ̀ ìtọ́lá ọba darí ara rẹ̀ sí kò ní sọ̀sọ́kùsọ. ìtọ́lá ọba ni yóò sọ òun náà ni kí ni ọ sọ wá bá òun náà ni gbólóhùn tí ó máa jáde lẹ́nu ẹ̀ so inú súrà tá a máa ń kà àwa náà ti máa rí ń bẹ̀ ọlọ́run bá ṣàlàyé fún wa inú súrà tó gbajúmọ̀ lọ́dọ̀ wa tó jẹ́ ayatul kùrìsì yìí onímọ̀ọ́dá lẹ́bí yẹ̀ṣùpáwò ìndá. ṣògbọ́n yẹn ọlọ́run ṣàlàyé fún wa yìí pé ìdínà ọlọ́run ọba gbọ́dọ̀ wà fẹ́ tí ó bá sì pé kò sẹ́ni kankan tó máa sì pẹ̀ ní pé máa ń dálẹ̀ bí yẹ̀ṣùpáwò ìndà wò so tí wọ́n bá ti mú steve fún àmùwà báyẹn níbi tí ńlá ti wà yẹn omi pé yóò wá dárí bàtí ẹ̀ múná fi wà ní kò sẹ́ni kankan tó máa sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìlà bí ìdìní àyàfi kó jẹ́ pé ìpẹ́ rẹ̀ yóò máa jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ni. bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé ìpẹ́ ṣíṣe kò ní máa jẹ́ nǹkan tí ó ṣàǹfààní lọ́dọ̀ ọlọ́run inú sọ́tù sábàá ilá limani adinala àyàfẹ́ tọ́lọ́wọ́n ọba bá yọ̀ǹda fún un tọ́wọ́n bá ti sọ̀rọ̀ pẹ̀ báyìí yóò sọ̀rọ̀ ìyọ̀ǹda pé ọlọ́wọ́n bá ní máa ṣe kí ni ọ ní máa ń yọ̀ǹda fún ẹni tí ó bá sí pẹ̀ ọlọ́wọ́n bó dẹ̀bi sọ̀rọ̀ ìrìndọ̀ ìyọnu ẹgbẹ́ sọ́nu sọ́tún najmi wàkàmù malakin. ọlọ́run ní àìmọye àwọn màláìkà tí ń bẹ ní sánmà tí wọ́n ń bẹ nílẹ̀ ìdẹ́ pé ìpẹ́ wọn kò lè ṣàǹfààní kankan. kò ẹ̀rù ìwà ẹ̀rí ọlọ́run bá ní ìpẹ́ wọn ò ní ṣàǹfààní kankan. àyàfi lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba bá tó yọ̀ǹda nìkan ló tó sàǹfààní náà. ìrẹsà ìrẹsà tọ́lá bàbá fẹ́ wá sípẹ̀ ẹ̀ tó bá wọ ọlọ́run ọlọ́run bó yàn kí pé ẹnìkọ̀ọ̀kan gbọ́n mi lọ́wọ́ fẹ́ sípẹ̀ lima ìyàṣà ẹni tó náà fẹ́ ni ó wà yẹ́rì dán ẹni tó náà bá chúùsì tó bá sọ pé ni mo ti yọnu sí òní ó sípẹ̀ so gbogbo yóò máa jẹ́ wípé a máa rí ìdínú àti ìrọ̀ ìyọ̀ǹda àti ìyọnu sẹ́ni tí ó sì pẹ̀ àtẹni tí wọ́n fẹ́ sì pẹ̀ fún kò gbọ́dọ̀ mọ́ máa wà bẹ́ẹ̀ náà. Wàhálà ló bá báyìí láàyè ní ìrọ̀lẹ́ ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀. Ọlọ́run á ń ṣàlàyé fún wa ní áyà tí ó tẹ̀lé áyà tí à ń kà yìí. Ọlọ́run ọba ní yàlámù máa báyìnà àìdí ìhìn. yàlámù máa báyìnà àìdí ìhìn ọlọ́run bá fẹ́ sọ fún wa nípa ilmu ọlọ́run ìmọ̀ ọlọ́run ọba lọ́lọ́run bá fẹ́ sàlàyé fún wa ìmọ̀ ọlọ́run gbogbo nǹkan pátá yẹn lọ́lọ́run ọba mà gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti sàlàyé fún wa kéèyàn ní pé ọlọ́run ọba ọmọ nǹkan kan irú ẹni bẹ́ẹ̀ ọmọ tí ń ṣe ni gbogbo nǹkan wàhùn àbí kúlì ṣe é àlè. àwọn àbáà ní gbogbo nǹkan lọ́lọ́run ọba mọ̀ ọlọ́run ọba mọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ ọlọ́run ọba mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọba mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ọlọ́run ọba mọ̀ kódà nǹkan tó bá yẹ pé tó bá ṣẹlẹ̀ ní tí ó tibẹ̀ jáde ní ọlọ́run ọba mọ̀ àwọn afá máa ń pè ní alimusehilu ọlọ́run ọba ni tó bá jẹ́ wípé tó bá jẹ́ wípé àwọn ọlọ́run ọba tó pọ̀ òun ní darí sánmà àti lẹ́lẹ̀ ọlọ́run ní làfàṣádà ta musehilu ni kò ṣeé ṣe láéláé kí n tí ó máa darí sánmà àti lẹ́lẹ̀ kó wá jẹ́ pé nǹkan tó pọ̀ ni tí ó máa sọ pé èmi mo ní wọ́ èmi mo ní ọ́ èmi mo ní sánmà yìí èmi mo nílẹ̀ kò ṣeé ṣe ọlọ́run tí ó bá wá jẹ́ pé irú nǹkan bá ń bá wà fún sánmà àti ilẹ̀ lẹ́ni láfàsádà tá a ihun tí ò lè ṣẹlẹ̀ láíláí nìyẹn ọlọ́run ní sánmà àti ilẹ̀ lẹ́rú bàjẹ́ ọlọ́run ọba mọ ìmọ̀ tí ò lè ṣẹlẹ̀ ọlọ́run bá mọ̀. sọ ọlọ́run ọba tí ọlọ́run rẹ̀ ga ìmọ̀ rẹ̀ kárí gbogbo nǹkan ọlọ́ọ̀bá wa mú ìmọ̀ méjèèjì wá ń bì ìmọ̀ nǹkan tó ti lọ àti ìmọ̀ nǹkan tó ń bọ̀. ọlọ́ni máa bẹ́rẹ̀ náà àìdí ìgbà tá a wà ní gbangba tá a lè kí á mọ̀ yẹn gbogbo ohun tí ó ṣẹlẹ̀ táàfi tí ọmọ àlìjẹ́nà ó fi di ọmọ àlìjẹ́nà tí ọmọ náà ó fi di ọmọ náà ọwọ́ ni gbogbo rẹ̀ pátá yẹ́yẹ́ lọ́lọ́run ọba mọ̀ mọ́ bẹ́ẹ̀ náà àìdí ntí ń bẹ níwájú tí a máa bá lọ láti bí ìgbà tá a ti wà níwájú ọlọ́run tọ́lọ́run bá ti fẹ́ dájọ́ yìí gbogbo tí ó máa ṣẹlẹ̀ lọ ọlọ́run máa gbogbo ẹ̀ náà. kọ́ọ̀lì fáwọn gbogbo ohun tí àwa gbogbo ẹni tó wà níbi bẹ̀rẹ̀ gbogbo ohun tí gbogbo wọn tí wọ́n ti ṣe sẹ́yìn wá kí ó tó di wípé agbóríwájú ọlọ́run yẹn gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn pàtàyányá gbogbo ẹ̀rọ lọ́wọ́ bá mọ̀ so ó ti kọ̀nẹ́tì méjèèjì pọ̀ mọ́ra wọn pé wọ́n wá bí kúlì ṣẹ́yìn alí so gbogbo nǹkan yẹn lọ́wọ́ bá mọ̀ kò sí nǹkan lọ́wọ́ bá mọ̀ gbogbo ẹ eh, a ẹ dórí nǹkan tí máa ta wúyẹ́ nínú ẹ̀mí èèyàn ọlọ́run gbogbo ti ń tarí ẹ̀ nínú ẹ̀mí ọlọ́run mọ̀ náà. ẹ rí àwọn táwa jọ ènìyàn wà láàyò ìtúnàbí ìlmà ọlọ́run nìyí láàyò ìtúnàbí ìlmà nǹkan tí ń tiní làwọn máa ń pọ̀ ọlọ́run gbogbo bá a ti lẹ̀ ká nímọ̀ tó láyé yìí nǹkan díẹ̀ lálẹ́ máa ń pọ̀ ọlọ́run kéèyàn wá ní ah mo ti mọ gbogbo nǹkan pa ọlọ́run tán yẹnyẹn irọ́ nípa gbogbo ọmọ ayé ìkádá gbogbo ẹ̀jọ̀ gbogbo ọ̀jọ̀gbọ́n ayé ìkádá wọn jọ kí wọ́n bá fẹ́ máa ṣàlàyé pa ọlọ́run ọlọ́run ní nǹkan tìǹtìǹ wàláyù ìtúnà bíi ilmà àlè mọ nǹkan kan pa ọlọ́run kálẹ̀ àti wàá mọ gbogbo ìmọ̀ nípa ọlọ́run tán yẹnyẹn àlè mọ̀ àṣìlè gbogbo ohun tí ń bẹ láyé àlè ìmọ̀ tán gbogbo ẹ̀rọ máa fún ní ìmọ̀láyé yìí abala kan tíntìní ni ọ̀hún ẹ̀mẹ́ ìmọ̀ tó fẹ́ mọ̀ tíntìní ni àwọn kan wà tí ò tiẹ̀ ní sọ pé òun fẹ́ mọ̀ rárá. èèyàn ló sọ pé òun fẹ́ mọ iye omi tí ń wọ̀ láti sẹ́nà wá sílẹ̀ ẹ̀lẹ́ inú wàhálà ló ti kù sí tọ́ ọ̀gbọ́n fẹ́ mọ pé iye òjò ń kánlẹ̀ ẹlẹ́nìí láti sẹ́nà. <laughs> ọlọ́run bá sì mọ eléyìí èèyàn ò lè sọ pé òun fẹ́ mọ iye omi tí ń jáde láti inú lẹ́lẹ̀ ọlọ́run bá dẹ̀ mọ eléyìí èèyàn ò lè sọ pé òun fẹ́ mọ iye tí ń bímọ lójúmọ́ lójúmọ́ abẹ́ mọ iye àwọn tí ń bímọ lójúmọ́ kò ṣeé ṣe iye tó ń kú lójúmọ́ èèyàn ò lè sọ pé òun fẹ́ mọ sọ́wọ́ gbogbo nǹkan yóò rọrùn fún yàn láti sọ pé òun fẹ́ mọ ọlọ́run sì mọ gbogbo ẹ̀. máa yé wa wípé ìmọ̀ látọ̀dọ̀ ọlọ́run ìmọ̀ àwọn kẹ́lẹ́ máa kílẹ̀mù pa mọ̀ nǹkan mọ̀ nǹkan mọ̀ nǹkan ìwọ̀n bá nǹkan la mọ̀ tá a bá tún wà nínú ilé wa gangan tá a wà nínú yàrá tiwa nǹkan bí ó máa ṣẹlẹ̀ nínú yàrá kejì a sì ní í mọ̀ ọlọ́run tó dáhàrọ̀ yìí pé sẹ́yìn mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ lálẹ́ àná ni ẹ̀ẹ́n pé nǹkan kan ṣẹlẹ̀ lálẹ́ àná èmi èmi ti èmi ẹ̀ mọ́ ìsìwádìí sọ̀rọ̀ mo sì rán ṣe kíní kan nínú mo ṣe gánà yìí mọ bẹ́ẹ̀ ká ọlọ́run sì ti bí tí ń ṣẹlẹ̀ ọlọ́run sì ti mọ̀ àwọn òsì tún mọ̀ ṣe làwọn àmọ́ kílẹ̀mù mọ̀ á nínú kankan so ìmọ̀tá ní kankan mọ̀ ìmọ̀ tí ń lásán tá a kàn lori mọ̀ náà là ń lórí ìmọ̀ á ní kankan bẹ̀ kékeré ni làwọn fáwọn sọ pé kò sẹ́ni náà láyé kó máa wá ìmọ̀ láti bẹ̀rẹ̀ ayé tí ó fi láàyè sọ ibùlẹ èyí kò lè má. so ìmọ̀ bàídùn gàwùrùhù ìmọ̀ nǹkan tó jìnnà ni ìmọ̀ tá a tó wá nínú yìí ọlọ́run bá tún máa ń fi ìgbàgbé sí ẹ̀ tí ó mú mọ̀ báyìí ìtọ́ mọ̀ ni wọ́n lè béèrè ọwọ́ rẹ̀ níṣẹ́ yóò sì ti gbàgbé so wọ́n yẹ̀ tó wá rán létí ni nígbà tó bá rán létí wáyé ah mo dẹ̀ tí wá mọ̀ nípa kíní nǹkan yóò tẹ̀lé ah mo tún ti gbàgbé ni so ọlọ́run bá tún ṣe ìmọ̀ tiwa ní ìta tó mọ gbàgbé ọlọ́run ọba láàyè dínú rọ́bì wàlá àyànsà ọlọ́run ọba yẹn ṣàṣìṣe kó ṣe mistake àwọn ọmọ sọ nǹkan mi lọ ni ah mi mọ̀ kí mo ti ṣe mistake pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ so ọlọ́run ọba yẹn ṣàṣìṣe kì í dẹ́ gbàgbé so ìmọ̀ wa ní kankan nù mọ̀ rárá so ká mọ̀ wípé a ní nǹkan kan nínú ìmọ̀ so ìwọ̀nba òun náà ní nǹkan tí a ní nínú mọ̀ ọlọ́ni wàláyò hìtú nàbí í ìlú ọlọ́ni ìmọ̀ ọlọ́ni ẹnìkan kan ò ní mọ̀ nípa ọlọ́run ṣùgbọ́n ọlọ́run tiẹ̀ òun mọ̀ gbogbo nǹkan pàtàkì yẹn ìmọ̀ títí lásán lọ́wọ́ bá lókàn ní mímọ̀ nípa àwọn òun ká mọ̀ òun lọ́jọ́ àmọ̀ tí ìbá ẹgbẹ́ jẹ́ àmọ́ ó jẹ́ àmọ́ tú alukurani kiri ó jẹ́ àmọ́ ó jẹ́ àmọ́ nìyẹn ó jẹ́ àmọ́ tú àwọn nǹkan so iye kó àmọ́ kankan pọ̀ náà so nam. ni wa tún wá fẹ́ ṣàlàyé fún wa àwọn nǹkan tó wípé. ó tún máa ń jẹ́ nǹkan tó ṣe wípé ó máa ṣẹlẹ̀ ní gbangba ta so ọlọ́run ọba ní anatili ojú ù gbogbo fèsì pátáyẹ́yẹ́ níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyámà ìbéèrè tó ń bẹ̀rẹ̀ lánàá nìyẹn pé gbogbo fèsì òun ni anatili ojú ù kò sẹ́ni náà ìmù kò jẹ́ ẹni tó ṣe wípé ìbáàdà ló ṣe tó fi kú tọ́lá ọba tẹ́wọ́ gbọ́ wọn. tó o pàdé ìbéèrè rẹ dáadáa nínú sàárè tó o rí àwọn nǹkan dáhùn tọ́lọ̀ tún gbé ọ̀dìdẹ tó rí pé àwọ̀ rẹ ò àwọ̀ eléérú tó ti bẹ́ẹ̀ náà anatili ojú gbogbo ojú pátá yẹnyẹn òun ni ó di ojú tí ó lílẹ̀ so fún ọlọ́run ọba ọba tá a mọ eréyìn pẹ̀lú alahayu ọba abẹ̀mí pé ọlọ́run ọba yìí òun náà ni àlẹ́ ayú lẹ́dí láyàmùt ọba tó jẹ́ ọba bẹ̀mí ọba tí ò lè kú láéláé àwa ń tiwa tá a bá sẹ̀mí á padà kú bẹ̀ni ṣùgbọ́n lọ́wọ́n ọba ó ti ń sẹ̀mí kò sì lè kú láéláé ìbẹ̀rẹ̀ sísẹ̀mí ọlọ́run ọba ìyẹn kò mọ́ ẹ̀rọ ọlọ́gbẹ́ ìbàdàn ọlọ́run ọba bẹ̀rẹ̀ sí sẹ̀mí ni kò ní ìbẹ̀rẹ̀ kò sì gídé kò lópin láéláé ṣùgbọ́n wa ìbẹ̀rẹ̀ sẹ̀mí wa ọ òpin ìsẹ̀mí wa ó wà so ọlọ́run ọba ni alẹ́háyù ìròyìn ọlọ́run alákọ̀ọ́kọ́ ni ọlọ́run ọba ni alẹ́kọ̀ọ́yùmù àwọn afáàní tí wọ́n pa ọlọ́run ọba ní alẹ́kọ̀ọ́yùmù ìtumọ̀ méjì ló túmọ̀ sí ìyẹn ni wípé ọlọ́run ọba kọ́ọ̀mọ̀ bìnẹ́fsì wàláyà tájú ilà àhàdìn ni pé ọlọ́run ọba ló dá dúró kò wá ní bùkátà sẹ́ni kankan kò ní bùkátà sẹ́ni kankan so ọlọ́run ọba ò ní gbẹ àwọn ànábí ọlọ́run ẹ wá ràn mí lọ́wọ́ àwọn ẹ̀yin màláìkà ẹ wá ràn mí lọ́wọ́ kìíní kan ẹ wá ràn mí lọ́wọ́ kù ọlọ́run ọba ò ní bùkátà sẹ́ni kankan ó kàn fún ẹnìkọ̀ọ̀kan iṣẹ́ kọ̀ọ̀kan ni kò sí dọ́là ibiṣẹ́ wọn ṣe ọlọ́run nìkan ló dáṣẹ́ rẹ̀ ṣe kọ́ ọ́ sí wàláyà tájú ìlà àhàdé kó níbùkádà sẹ́nìkan ọlọ́run dẹ̀dọ́ mi ènìyàn kan láyé kó mọ̀ níbùkádà sẹ́nìkan yóò níbùkátà sí yàn tó bá dé àsìkò kan tí òwà tó níbùkátà ọyẹ kó fẹ́yàwó tí òwà fẹ́yàwó yóò tó wá di àlébù sí la oníbùkátà síyàwó ó ti ń pẹ́ jù báyìí yóò tún wá dá lébù sí ọyẹ kó o ti fẹ́yàwó <laughs> àwọn obìnrin aṣọ ti pé àbí ò lè ṣe ni àbí nǹkan mú ni tó gbé bí ni ọkọ̀ ọ̀rọ̀ ló <laughs> so wọ́n kò gbẹ̀gbẹ̀ náà lọ́gbẹ̀dọ̀ mi <laughs> so ọ̀dọ́ wọn bá tó lọ skul oníbùkátà sí kó lọ skul ah ó sì àwọn àwọn àbá tó ní lọ skul ah ó gbọ́dọ̀ lọ ní ẹgbẹ́ náà kó oníbùkátà sí kí nìyẹn èyí ó mọ oníbùkátà sí nǹkan ní títí ayérayé ọlọ́wọ́ bọ̀ wà oníbùkátà sí kankan ọlọ́wọ́ oníbùkátà sí kankan so ọlọ́wọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wa ni pé so ọlọ́wọ́ ni tó ṣe yí pé kọ́ọ̀mọ̀ kúnnù ṣe yí bìhì gbogbo nǹkan tí ń bẹ láyé yìí tọ́lọ́ ọba ò bá wù kò sí bó ti fẹ́ ṣègbésí ayé láìsọ lọ́wọ́ bá ń bẹ̀ kò sẹ́ni náà gbogbo tí ń bẹ láyé ìpàtà yẹn ọlọ́run ní jẹ́ wọ́n máa ṣègbésí ayé kẹ́nìkan wá lóun fẹ́ dá dúró láìsọ lọ́wọ́ bá ń bẹ̀ kò ṣeéṣe lóbi jẹ́ pé ìròyìn tó ga jù òun náà ni ká pe ọlọ́run ọba ní yá ájù yá akọ jù nù sọ̀rọ̀ ti jẹ́ pé nínú àwọn àdúrà tí wọ́n gbé nígbà wípé ismullahi al-azam ó kọ ọlọ́run ọba tó tóbi jù nínú àwọn àdìsí tó wá àdìsí kan ló mú wá pé ó kọ ọlọ́run ọba tó tóbi jù ní yà áyú yà kọ jù pé ó kọ ọlọ́run tó tóbi jù ní òṣìṣẹ́ ọlọ́run ọba kò lè má fi ṣàdúrà yóò ní yá áyú yá kọ yúmú bìrà mẹ́tíkà àstẹ̀gísù táwọn bá fẹ́ ṣàdúrà bí ó ti ṣàdúrà nìyẹn tí wọ́n gbà pé ó kọ ọlọ́run ọba tí ó tóbi jù ni àdìsí tó fìdí múlẹ̀ èyí tó jẹ́ wípé wọ́n sọ pé ó kọ ọlọ́run ọba tó tóbi jù òṣìṣẹ́ ọba ó sọ àdìsí yẹn fún àwọn sọ̀hánbà. So ṣùgbọ́n kò yànnàná rẹ̀ fún wọn ó ní ismullahi al ó kọ ọlọ́run ọba tó tóbi jù àdìsí wọn lọ́dọ̀dọ̀ umama ó ní ọba tó tóbi jù fi súwárí minal Qur'ani salasin ó wà nínú àwọn súwúrà mẹ́ta nínú ó kọ ọlọ́run tó tóbi jù ó wà nínú àwọn ó wá ní ó wà ní filibakọ́rọ̀ ó wà ní súrọ́tù wà Ali Imran ó wà ní súrọ́tù Imran wà tọ́ a ó sì wà ní súrọ́tù a dáhùn bí sọ wà wọn sọ̀hábà nìyẹn ó wá fílẹ̀ báwọn sọ̀hábà kí wọ́n lọ wádìí fún ara wọn <laughs> so àwọn á ń dààmú pé òṣèlú ọba ni ó kọ tó tóbi jù kọ ọlọ́run. ó wà náà súra mẹ́tẹ́ẹ̀ta yìí ẹ̀rí wọ́n wá lọ sínú sọ́ọ̀tù bákọ́rọ̀ gbàdá bá ń káyà tó kù sí i a máa bá alihayule kọjúmù àbá níbẹ̀ tá a bá tún lọ sínú sọ́ọ̀tù alìmọ̀rán níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sọ́ọ̀tù alìmọ̀rán a máa bá alihayule kọjúmù a máa bá ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wá sínú sọ́ọ̀tù tọ́ àwọn abámbẹ̀ ìgbégi ni ọ alihayu alukọ̀dà ẹ̀rí àdúgbò ọlọ́ba fún àwọn sọ̀rọ̀bà ní assignment lọ́lé so ibi tí assignment ti wá nù ẹ̀rọ lẹ́yìn fún yẹn ní assignment pé ìwọ náà lọ́wọ́ wá láti ibì kan so látara bẹ́ẹ̀ ẹ tó wá wá jáde nínú wọn òun wá ń ṣàlàyé pé òun ti rí nítorí òun ti rí nínú súrà mẹ́tẹ̀ẹ̀ta gẹ́gẹ́ bí a ti kà yẹn so gbólóhùn tó dáa ni téèyàn fi máa ń ṣe àdúrà yá ayú yá kọjú sọlá máa ń ṣàlàyé fún wa yìí pé ní ọjọ́ gbèǹde alkiyama èèyàn ò lè wò wípé ìbánabi ọlọ́run ọba ni mí ah, èmi ti di ẹjọ́ náà ti páàsì náà lóbi jẹ́ pé àwọn ànábí ọlọ́run àdìsí wá lódìdí nítorí títí wọn fún ṣàfà à ah, tó pé àwọn èèyàn lọ máa bá wọn pé kí wọ́n lọ sípẹ̀ a máa rí ìbẹ̀rù pé àti lójúwájú ọlọ́run ọba ó jẹ́ nǹkan lẹ́gbẹ̀ẹ́ àwọn ànábí ọlọ́run bá sì ń bẹ̀rù láti ọlọ́run tí kálukú wa máa sọ wípé èmi gan ọmọ bọ́rọ̀ mi ti fẹ́ já sí wọ́n mọ bọ́rọ̀ wọn ti fẹ́ já sí ṣùgbọ́n kí ni o ìbẹ̀rù ọlọ́run ọba ní bẹ lórí ẹ̀mí wọn ẹ̀rọ àwọn tó ń jẹ́ àwọn ànábí ọlọ́run ọba ti ń bẹ̀rù máa gbàdá bá wọn gbòjì sí ọlọ́run ọba tó ń sọ ọlọ́run ọba ni pé ọlọ́run ọba ti ṣàdéhùn pé òun lòun ọlọ́run ọba fún ní ṣàfáàtìlì kúbúrọ́ yìí àwọn ṣàfáàtìlì kọ́lọ́ ọba ó tó sọ pé òun yọ̀ǹda fànàbí ànábì yóò máa mú àwọn mahamid àwọn ẹyìn ńláńláńláńláńláńlá yóò máa fi yin ọlọ́run ọba tí wọ́n fi bẹ lọ́run ọlọ́run bọ́ ṣẹ̀ wá sọ fún wí pé sálì tòótọ́ béèrè ń tọ́ fẹ́ béèrè sọ ààfin ọ fàṣfà àtúnṣàfà sọ wá sípẹ̀ àgbàpẹ̀ náà lọ́wọ́ rẹ̀ sọ látara bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ngàn kìámà kéèyàn á sọ bóun jẹ́ wàlíyù kan àbóun jẹ́ ṣéèkù kan yóò àwọn ọjọ́ ọlọ́yọ́ àmọ́ wí pé òun lè máa ṣàyà gbangba pé ah, àti mọ̀bí tọ́lọ̀ wa máa já sí kò rí bẹ́ẹ̀ rárá ayé àìní ń ṣàlàyé fún wa pé kò sẹ́ni tí ò ní yẹpẹrẹ tí ò ní dẹ́mi yẹpẹrẹ wájú ọlọ́run ọlọ́run wa amẹ́tì lè kò ju o. ọlọ́run gbogbo ojú pátá yẹn yẹn gbogbo ojú lèyàn ti máa ń rí ìyẹpẹrẹ ọmọ èèyàn téèyàn bá ti wojú èèyàn báyìí lè yóò ti rí i pé ah ṣé ìpín nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sá so ojúlé ọlọ́run fi ṣàfihàn ẹ̀sọ́ ojú pé ibi fèsì lèyàn ti máa ń rí i pé ah ṣé ìpín nǹkan kan fẹ́ èèyàn lè kọ̀yìn sí yẹn ní sinimá máa sọ wípé ah ọ̀dà pé ẹ̀yìn yìí mo rí pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ sí ibi ojú làwọn yẹn ti máa ń rí gbogbo nǹkan tí bá máa ṣẹlẹ̀ sí yẹn pé ọlọ́run á ní pé ọlọ́run gbogbo ojú pátá yányán ní ìtẹríba ìyẹpẹrẹ yóò máa ṣẹlẹ̀ sí fún ọlọ́run ọba ọba àṣẹ̀mí ọba tó dá dúró lóun nìkan tí gbogbo nǹkan ń dúró pẹ̀lú sábàbí rẹ̀. Ah, ọlọ́run ní wàkọ̀dì kọ́ bá mọ̀nyẹ́ àmàlà dùlìmọ̀ ah, ọlọ́run ní ó mà pàdánù o ó mà ti pòfo mọ̀nì amala zulima ẹni tó jẹ́ wípé òun tiẹ̀ ẹrù àbòsí ló gbé sórí wá gbogbo ẹni tó bá ti jẹ́ lẹ́sẹ̀ ẹrù rẹ̀ báyìí ó rù sórí ni ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ah òun má pàdánù pọ̀ o. nítorí pé ẹni tó bá ti dé lẹ́lẹ́sẹ̀ bẹ́ẹ̀ yẹn kò sí tó fẹ́ dá kò sọ́mọ́ tó fẹ́ dá sílé ó ti pàdánù tán nìyẹn so olóbi jẹ́ pé ọlọ́run ni á irú ẹni bẹ́ẹ̀ mà ti pàdánù o ẹ̀rọ wáyé pé ẹrù ẹ̀ṣẹ̀ òun ló ṣe kí o òun ló gbé wá zulimu ìyí tó bá ti jẹ́ gbogbo tí bá ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ láyé ní jẹ́ zulimu àṣírìkulẹ̀ akbaru ẹ̀bọ ńlá zulimu ni ó wà ní Kùránì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni kéèyàn máa ṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá zulimu ni bẹ́ẹ̀ náà ni kó tó wá jẹ́ pé ìwọ ẹnìkejì èèyàn òun lèèyàn gbà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ àbòsí náà lèèyàn ṣe yẹn so èèyàn ṣàbòsí sọ́lọ́ ní ṣíríkù èèyàn tún dẹ́sẹ̀ sọ́lọ́ máa sí àná àbòsí lèèyàn ṣe sọ́lọ́ èèyàn wá dẹ́sẹ̀ sẹ́nìkejì èèyàn àbòsí lèèyàn gbogbo ẹ̀ pátá yẹn yẹ àdìsí ti wá pé àdúlmù zolmọ́tún yawmal qiyamah àbòsí déèyàn bá ṣe òkùnkùn ni ó máa jẹ́ fún èèyàn tó bá dijọ́ gbé dàlùkì àmà so látara bẹ́ẹ̀ ká má ṣe àbòsí so ká má ṣe ẹ̀ṣẹ̀ ká má ṣe àbòsí ẹnìkejì wa ọlọ́run ni ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá báyìí ń dọ́wájú ọlọ́run wà kó jẹ́kọ́. ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ ó ti pàdánù náà. ومن يعمل من الصالحات وهو مؤمن bọ́lá ọba ti wá sọ̀rọ̀ tọ́lá ọba ti sọ̀rọ̀ àwọn tó pàdánù ọlọ́run ọba ó sọ̀rọ̀ àwọn tó jẹ́ wípé àwọn tí wọ́n soríire ọlọ́run á fẹ́ àwọn tó soríire ọlọ́run ni wà máa ń yá náà. ọlọ́run wà máa ń yá àmàlẹ́ ẹnikẹ́ni tó bá ṣe mina sọ́ọ̀lì haati nínú rere àwọn àfáàní ó ṣe báàdọ̀ báàdọ̀ ni mí yẹn túmọ̀ sí báàdọ̀ sọ́ọ̀lì haati ó ṣe díẹ̀ nù rere kò sẹ́ni tó lè ṣe rere tán láéláé bó tilẹ̀ kó ní ímánì tó ò lè ṣe rere tán láéláé òun dáná bí ni a ṣe mélòó la lè ṣe ń bẹ̀ bó tilẹ̀ ká ní ímánì tó díẹ̀ náà lè yóò ṣe kí ni lè yóò ṣe ń bẹ̀ lóbi jẹ́ pé òun ìfẹ́ ká máa kọjá àlà nínú ẹ̀sìn ká máa ṣe àṣejù níbẹ̀ èyí tó bá fẹ́ ṣe ṣe dáadáa sọ ọlọ́ni ẹni tó bá ṣe àwọn díẹ̀ nínú àwọn dáadáa. ọlọ́ni wàhùwà mọ́ọ̀mìn mọ́jẹ̀mú tá a fi ń gba sẹ́lẹ̀bẹ̀rẹ̀ nìyẹn wàhùwà mọ́ọ̀mìn ìmọ̀ la fi máa gba sẹ́lẹ̀bẹ̀rẹ̀ téèyàn bá ń kírun tó tún wá jẹ́ wípé ó tún wá ní nǹkan nínú yàrá tí wọ́n ní bẹ́ẹ̀ òòṣà àbejì ni o kó máa tọ̀ nǹkan kan sí i àbí ó tún lọ bì kan tó ẹ pé yóò tún wá jẹ́ pé yóò gbé omi lọ́bẹ̀ lórí òkè àbí ó tún sí àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́run ọba sọ pé téèyàn bá ti ṣe èèyàn ti jáde kó nu ẹ̀sìn àtúnwá ń barú ẹni bẹ́ẹ̀ nu mọ́sálásí gbogbo ohun tó ṣe yẹn ọlọ́run ní ìgbà lọ́wọ́ yẹn so ló fi jẹ́ pé ọlọ́run ọba fi síbẹ̀ pé wàhúwà mú ọkùnrin. ọlọ́run ni ẹni tó bá ṣe díẹ̀ nínú àwọn dáadáa wàhúwà mú ọmìn tó yẹ pé nígbà tí ń ṣe àwọn dáadáa yẹn ọlọ́run ọba ni kó jẹ́ mú mìnì nígbà náà tó bá ti jẹ́ mú mìnì ọlọ́run ọba ó gbàṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ tí ò bá jẹ́ mú mìnì ọlọ́run ò ní gbàṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ so ìjọba máa ń ṣàlàyé nìyẹn fún wa pé tó wá jẹ́ mùmíní nígbà tó ń ṣe kí ni o nígbà tí ń ṣe iṣẹ́ náà ọlọ́run kí ni wàá ṣẹlẹ̀ sí i. ọ̀la yàtọ̀ kùrùmọ̀ ọ̀la àdúrà. sọ ọlọ́ba wa fẹ́ ṣàlàyé fún wa ọlọ́ni wàlá yàkọ́ fùdúlmọ́ wàlá àdùnmọ́ ìgbàgbọ́ táwọn èèyàn kan ní òun lọ́wọ́ bá ń ṣàlàyé fún wa níbi bíi àwọn kan nígbàgbọ́ wípé tó bá di jọ́ gbẹ̀ngà kìámà téèyàn bá kó ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọ pé òun ò ní jẹ àbọ̀ sọ wíwẹ̀ láìláì tó o bá ṣe ẹ̀sìn rẹ bó ti yẹ kó o ṣe ọlọ́run ti sọ pé òun ò gba ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ lọ́dún àwọn sọ wípé kílẹ̀ ẹ̀sìn kílẹ̀ ẹ̀sìn wọlé ẹ̀sìn ẹ̀dínwó ọlọ́run ọgbà gan ni tó bá dé wáyé ọlọ́run kọ́kọ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ ìtòní kó o ṣe ni kó o ṣe ìgbàgbọ́ kan táwọn èèyàn kan ní nìyẹn àkíńdà ẹ wà lọ́dọ̀ àwọn èèyàn kan wípé àbúrútì mẹ̀sídà ẹlẹ́yìn kan sọ pé ẹ̀yọ kan pé lọ́lọ́run fẹ́ lò ìrún kan lọ́lọ́run fẹ́ lò àwọn ibi tó ti rí gbogbo òun dáǹkì yìí kó mélòó ló fẹ́ lò ẹ̀yọ kan lé ní ẹ̀yọ kan ló fẹ́ lò bẹ́ẹ̀ ẹ̀yọ kan ló ló ti rí <laughs> so látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ wípé iṣẹ́ tá a bá ṣe bá a bá ti ṣe sí bẹ́ẹ̀ láti gbẹ̀san sí kébé ọwọ́ àṣẹ pé iṣẹ́ kan lọ́wọ́ bẹ́ẹ̀ lò kó síbi tó wà tó o bá ṣe bó bá ti pọ̀ sí bẹ́ẹ̀ náà lẹ̀san rẹ̀ ó ti pọ̀ sí bó bá ti kéré sí bẹ́ẹ̀ náà lẹ̀san ó ti kéré sí ẹnì kò wá ní ṣiṣẹ́ déwájú ọlọ́run kó wá jẹ́ wípé ọlọ́run ọgbọ́n wà ní ìlẹ́sẹ̀ kankan fún ọ fẹ́ san fún ọ ló fi jẹ́ wípé ọlọ́run ọba ń ṣàlàyé fún wa pé wọ́n ní àdìsí ọlọ́run bá sọ wípé ẹnìkan ò lè wà lìjánná bí amẹ́lì yìí láyé dúkúlù ahadùn àlìjánnátà bí amẹ́lì yìí wọ́n ní ẹnìkan ò lè wọ àlìjánná bí amẹ́lì yìí èèyàn túmọ̀ ẹ̀ sí sábàbù kó ní pé pẹ̀lú sábàbí iṣẹ́ rẹ̀ sábàbí iṣẹ́ wa láti wà nìjẹun náà ṣùgbọ́n ìtọ́lọ́wọ́ bá máa ṣe fún wa nínú àlìjẹun náà ó máa pọ̀ ju iṣẹ́ tá a ṣe lọ dáadáa tá a máa rí nínú àlìjẹun náà dáadáa yẹn máa pọ̀ ju kí ni o iṣẹ́ tá a ṣe lọ kí ni àwọn iṣẹ́ ẹ̀sán tó máa gbà ó máa ṣe déédéé ara ló fi jẹ́ pé báyẹn iwájú ni. kò lè jẹ́ wípé iye iṣẹ́ tó wá ṣe iye ẹ̀sẹ̀ yẹn ló gbà ẹ̀sẹ̀ yẹn ó ṣe o yóò pọ̀ ju sẹ́yìn lọ ni kò sí èmi jìnnà ló fi jẹ́ pé ọlọ́run ọba ní ẹyọ kan màá fún yín ní mẹ́wàá bọ́lá bá ní má sọ ni àdúgbò wò fún yín ní seven hundred àdúgbò wò fún yín ní tó jù bẹ́ẹ̀ lọ èyí ṣe dáadáa síwájú ọlọ́run kọ́lọ́ wa irú dáadáa yẹn náà gẹ́ẹ́lẹ́ ọlọ́run o yóò fi àìmọye àìmọye ìlọ́pọ̀ dáadáa òun ló fi kú so tọ̀dọ̀ ọlọ́run nìyẹn ṣùgbọ́n kéèyàn wá gbèsè dọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ wa ní tíṣẹ́ yẹn sì dá téèyàn jẹ́ mùmínì kọ́lọ́ wa ní mo fẹ́ lo títóbi mi tọ́mọ yẹn náà ló máa ṣe lórílẹ̀ ayé ọmọ yẹn ló máa ṣe lórílẹ̀ ayé pé mo fẹ́ lo títóbi mi àwọn ọmọ ṣe bẹ́ẹ̀ yóò ní ọmọ tó yege mo sọ pé ò yege ìdúbà wa fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ mo fẹ́ mọ̀ alábòsí lọ́mọ èèyàn ọlọ́run ṣe alábòsí ọlọ́run ọba láàárọ̀ mímọ́ àhàdàn ọlọ́run ọba ò lè bu ẹnì kankan sí tiẹ̀ o ò lè gbéṣẹ́ déwájú ọlọ́run kọ́ náà wá ní ìfẹ́ ìfẹ́ ìfẹ́ gbogbo lọ àyàfi wáyé nǹkan kan mìíràn bá wà nínú sẹ́yìn tó ba sẹ́yìn jẹ́ olóyà kù nítorí ẹ̀lẹ́ ìbàjẹ́ náà lọ́lọ́run ti sọ yìí kéèyàn ọmọ ní ímeèlì wọ́n ti ímeèlì bá ti wà ọlọ́run gbà sẹ́yìn lọ́wọ́ yẹn ọlọ́run wa ni wàmí yá mẹ́rin náà sọ̀lẹ̀ áàtì ọlọ́run ni ẹni tó bá ti ṣe bádọ̀ sọ̀lẹ̀ hard àwọn díẹ̀ nínú àwọn dáadáa tá a ní kí wọ́n ó ṣe ọlọ́run wa ní kí ni ọ. ti ẹni náà tó dẹ̀ jẹ́ múmin ọlọ́run wa ní kí ni. ọ̀la ọlọ́run ni wàláyà kọ́ fún dùlímọ̀ irú ẹni bẹ́ẹ̀ kó má bẹ̀rù zulimaun àwọn àfọwọ́ àwọn afọ́ntẹ́fsìrì ni wọ́n túmọ̀ zulimu bẹ̀rẹ̀ sí pé kẹ́ni yẹn ó má bẹ̀rù pé wọ́n wà á lọ pé ẹ wò ó ẹ lọ kó àwọn àìdá wa ìfẹ́kẹ́ni yóò wọ àlìjẹ́nà rárá ẹ lọ kó àwọn àìdá wa ẹ wá kó sórí àìdá rẹ̀ ká àìdá rẹ̀ ó lè bá àlágbára ju iṣẹ́ eré rẹ̀ lọ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ láìláì so Zulima zulimada afa túmọ̀ bẹ́ẹ̀ ni pé kí wọ́n ṣe àzìyáda aláṣeyè àtìyí kí wọ́n ṣe àlékún lórí àìdá rẹ̀ pé àìdá tó gbé wáyé o àfẹ́ kí àìdá yìí ó pọ̀ ju dáadáa lọ ẹ lọ kó àìdá sórí àìdá rẹ̀ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ láìláì náà lẹ́wọ̀n àgbà náà wà lá àdùnnà. gbogbo àwọn afọ àtúntún mọ̀ pé ádìmọ́ tó wà ń bẹ̀rẹ̀ ni wípé kọ́lọ́ wa ní ẹ̀rí rere rẹ̀ ẹ̀yọ́nú ẹ̀ ẹ̀yọ́nú ẹ̀ ẹ̀yọ́nú ẹ̀ ẹ̀yọ́nú ẹ̀ àfẹ́ kó jẹ́ ní àlìjẹ́nnà ẹ̀yọ́ díẹ̀ nu rere yẹn ẹ̀yọ́ ẹ̀yọ́ ọlọ́run bò lè ṣe bẹ́ẹ̀ láìláì so wọn ò dín máa kéèyàn kù lọ́dọ̀ ọlọ́run so ọlọ́run ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ò fi kún rere èèyàn ọlọ́run ṣe kí ni yọ́ọ́ máa jẹ́ kó máa dọ́bù sí ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ ọlá látọ̀dọ̀ ọlọ́run nìyẹn fadí látọ̀dọ̀ ọlọ́run nìyẹn yòtí ìmọ̀ ìyàṣà ìbá ọlọ́run máa fún so ìyẹn bẹ lọ́dọ̀ ọlọ́run tó o bá gba nǹkan kan kọ́ lọ́ọ́ dún sí àlékún rẹ̀ fún ọ sí i ṣùgbọ́n kò sí lọ́dọ̀ ọlọ́run kó wá yọ nǹkan kúrò nínú dáadáa tó ṣe àbí kó wá lé nǹkan kú lórí àìdá rẹ ọlọ́run ní síbẹ̀ láìláì so àìsàfìtì àbòsí àìsàfìtì ẹ̀sọ́dọ̀ ọlọ́run so nǹkan táwọn afọ àti wọn túmọ̀ fún wa bẹ́ẹ̀ náà. وكذلك أنزلناه قرآنا عربيا ọlọ́run bá ti ọlá rẹ̀ ga ó ti ó ṣàlàyé nǹkan tó máa ṣẹlẹ̀ ní gbangba àtàlì kìámà ó ṣàlàyé pé ẹ ń bá jẹ́ kèfèrí òun ti pàdánù ọlọ́run ṣàlàyé ẹni tó jẹ́ mùmíní ìdọ́lọ́wọ́ bó fi gba iṣẹ́ rẹ̀ ṣẹ́rìtùlì ìmán ọlọ́run ọba ṣàlàyé rẹ̀ ọlọ́run ọba wa ní wákàdálíkà. wákàdálíkà àrùn sẹ́lẹ̀ ọmọkùnrin àmì bíi. ọlọ́run ọba ni nítorí ọjọ́ gbèdé àlìkìyámọ̀ yìí nítorí dídúró láti gbẹ̀san níjọ́ gbèdé àlìkìyámọ̀ káàfù bẹ̀yẹn lìdálíkà la máa túmọ̀ rẹ̀ sí nítorí gbogbo àwọn nǹkan tá a ti sọ sókè yìí ọlọ́ni anzalinau Qur'anan àròbíyà so ara dọ́là bá torí ẹ̀tọ́ Kùránì kalẹ̀ nìyẹn ọlọ́ni ìta torí ẹ̀ sọ kùránì kalẹ̀ páàtì kan bẹ̀ nìyẹn òun ni wípé kálẹ̀ bá a mọ̀ wípé òun náà ní páàtì tó dẹ̀ ga jù bẹ́ẹ̀ torí pé olùpín gbogbo ìta abẹ́sẹ̀ padà yẹn yẹn kálẹ̀ bá a pàdánù lálẹ́ kìámà kálẹ̀ bá a jẹ́mi àlìjẹ́nà lìdálíkà ọlọ́ni anzali náà. anzali náà òkú àlùyà àbíyá ọlọ́run ni àwa sọ ìwé tó wá látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba kalẹ̀ àsọkalẹ̀ kó máa jẹ́ nǹkan kíkà àròbí yàn tó máa jẹ́dẹ̀ lárúbáwá kí ló dé bí jẹ́dẹ̀ lárúbáwá òun náà ni pé nǹkan méjì ti wà ń bẹ̀ torí pé èdè lárúbáwá òun ni hausa ulugat èdè tó gbáàyè jù èdè lárúbáwá nínú gbogbo èdè tí ń bẹ láyé ìpàtàyẹnyẹn èdè lárúbáwá òun ló ní nǹkan tó pọ̀ jù tó gbáàyè gan púpọ̀ èdè lárúbáwá ni tí a bá lọ gbé disanari èdè lárúbáwá àti disanari èdè mi èèyàn máa mọ ẹbẹ èèyàn máa mọ àwọn náà rí i pé èdè lárúbáwá ó gbáàyè ju gbogbo èdè tó kù lọ disanari èdè lárúbáwá mi wà jẹ́ yí pé kèé ṣe volume ó tó bí volume bíi twenty something so nítorí pé kí ni o dictionary èdè lárúbáwá yàtọ̀ sí sọ èèbó àbí àwọn nǹkan míì nínú èdè tó fẹ̀ dáadáa láti lè fi ṣàlàyé nǹkan èdè lárúbáwá ni hausa ologat wà abiyanu a tí èdè lárúbáwá bá ṣàlàyé nǹkan èdè mi ò lè ṣàlàyé ẹ̀ dáadáa tó bí èdè lárúbáwá ti ṣàlàyé ọlọ́dún yẹn la fi ṣe èdè yìí kùránù kó jẹ́ kí wọ́n ọwọ́ ni asẹ́mi nǹkan kíkà tí ó jẹ́ èdè lárúbáwá tó bá ti jẹ́ èdè lárúbáwá ọ̀rọ̀ tá a bá sọ ń bẹ̀ yóò tètè yé wa dáadáa ìyìn a bá ń ṣàlàyé ń bẹ̀ yóò tètè clear sí wa dáadáa kó lè bá a clear sí gbogbo ayé làfi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí yóò bá méde yẹn kò ní mọ̀ pé ọ̀rọ̀ tó ń bẹ́ ń bí ọ̀rọ̀ tó clear dáadáa ni so téèyàn bá mọ èdè lárúbáwá dáadáa yóò mọ̀ ìpè kùránì so yóò mọ̀ wípé nǹkan ló jẹ́ wípé ọlọ́run ṣàlàyé dáadáa síbẹ̀ ni tí ó ṣe méjì bẹ́ẹ̀ nam. wàsọ̀rọ̀fúnà fi èrè fi ì ọlọ́run ni àwa pín yẹlẹyẹlẹ sínú kùránì sọ̀rọ̀fúnà ni pé a pín yẹlẹyẹlẹ sínú kùránì mínàlì wàhíd níyẹn tó máa jẹ́ báàdọ̀ báàdọ̀ àwọn díẹ̀ nínú àwọn ìlérí ìyà torí pé tá ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ò ní bẹ̀rù jọ gbégbé alikiyama ọlọ́ni sọ̀rọ̀ fún wa fi ìgbìnàlú wa ìd ọlọ́ni àwọn apín sínú kùránì yìí wa ìd àwọn díẹ̀ nínú àwọn ìlérí ìyà àwọn pín síbẹ̀ tó bá ṣe báyìí ó jìyà tó bá ṣe báyìí ó jìyà sínú kùránì tó bá ti ń ka lọ ó máa pàdé ìlérí ìyà tó bá ti ń ka lọ ó máa tó yí pé àfẹ́ kí ẹnìkan kó ṣòfò jẹ́ omi ìdàrúkẹ́ àmọ́ òrèdè ká ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ rọ́fúnà fi í mílíọ̀nù wáyé ọlọ́run àwa la pín yẹlẹyẹlẹ sínú kùránì àwọn díẹ̀ nínú àwọn ìlérí ìyà wa káwọn èèyàn lè bá àbẹ̀wò ọjọ́ ọ̀gbìndì àti àwọn ọlọ́nìlà la yàtàkùnà tó gbé tó bá ti rí ọmọ èèyàn tí bá ti rí pé ìyàwó ara ìyàwó àbá ìyàwó àbá ẹ̀ ní tí ó ṣẹlẹ̀ ni pé ọlọ́nìlà aláhùn bí wọ́n bá ti lọ là aláhùn tàkìkù nìyẹn ọlọ́run ni mo fìdí ẹ̀ múlẹ̀ wípé téèyàn bá ti rí ìyà lọ́ọ̀kan báyìí yàtàkùnà yọ bẹ̀rù ọlọ́run kò sẹ́ni náà láyé gan bí téèyàn bá rí ìyà so èèyàn jẹ́ntù ni so tí ò sí èméjì mẹ́ so ṣùgbọ́n lọ́wọ́ ọba mi ìgbéyà àti ẹ̀rù tí ìdè sùnwọ̀n tí bá ń ṣàlàyé ẹ̀ báyìí ìbẹ̀rù ìyá ẹ náà lẹ́nu kọ̀ọ̀kan wá níta fi gbà rẹ̀ báyìí tẹ́lẹ̀ ọba bẹ́ẹ̀rù gbé ọlọ́run bó bí àjẹ yẹn ìyá àrọ́gbọ́n bẹ́ẹ̀ fi èyí ò gbé èyí ò máa jẹun lọ́sàn-án rẹ̀ ni so èyí ò máa jẹun lọ́sàn-án rẹ̀ ni sọ́nà ọlọ́run bá ti sọ pé tí bá fi lè pàṣẹ tẹ́ ẹ̀ bá tẹ́lẹ̀ yín fi àjẹ yín so ọlọ́run bá fi ràn án lọ́wọ́ ni ìyá ẹni tí gbogbo wa ń wò àti àwọn ọba ìgbé ẹ ìyá ọlọ́run ọlọ́mọ fi jẹ wá o òun ni gbogbo wa ń wò la fi ń ṣètò ọlọ́run ọlọ́run nítorí ẹ̀ la fi ṣe bẹ́ẹ̀ pé tá a bá ti rí àwọn kìíní yẹn àfi ní ilé jẹ́ tí ó pàdánù lálìkẹ́ àmà ọlọ́run nítorí ẹ̀ òun la fi ń ṣe léyìn fún wa náà mú. sọ ọlọ́run ọba àwọn tó wà mẹ́rin ni wàhùn náà wà ló máa túmọ̀ sí so wàyí bísúláhù bìkìrọ̀ ọlọ́run ní eléyìí tá a ṣe yẹn tá a pín yẹlẹyẹlẹ tẹ bá ti ń ka bìkan lọ tẹ ìpàdé wà ìdù tẹ tún ka bòmí lọ tẹ ìpàdé wà ìdù ọlọ́run kò sí tí yóò ṣẹlẹ̀ fún yín pé kí ni o bìkìrọ̀ ẹ lè máa rántí ọlọ́run ẹ lè máa rántí ìyá yẹn ẹ lè máa rántí gbogbo tí ó ṣẹlẹ̀ ń jẹ́ ògbéǹde àlìkìyà ọlọ́run la fi ṣe kíni o òun la fi ṣe kíni yẹn fún yín yúdìsúlá òun ọlọ́run nítorí ẹ̀ la fi ṣe bẹ́ẹ̀ la fi pín bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ibi tí a ti dúró ní òní òun náà nìyẹn ètò àgbọ̀ kọ́lọ́n jẹ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́n jẹ́ wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa subhanaka wa bihamdik ashhadu an la ila illa ant astaghfiruka wa atubu ilayk.